èmi má lọ mọ́ kò sínú ilé tí mo bá wọ̀ ariwo ẹkún á sọ níbẹ̀ ni. Hey. Ah. Ah. Abim Film Productions, in conjunction with the Giant Marketer for Lajumi Music and Film International, presents a blockbuster movie, Malomo. Endings are elusive, Medios are nowhere to be found, but the worst of all is to begin. Ẹnirajẹ rúpẹ́, dandan yóò sanwó kúta. Àgékù ìjọ a máa ṣòro bí agbọ́n, dùgbẹ̀dùgbẹ̀ tí You Yubarauko. No trade is more justified than revenge in the right time, and words goes around comes around. Ó wá báṣe lónìí ìtàn ní Búdòlà. Ṣé mo kí máa lọ ní hypertension kó máa lọ ẹ̀mọ́ arabiamọ mímọ́ bá arabiamọ ṣe máa ta yín tẹ bá gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ àbí tẹ bá mọ irú èèyàn tí ọmọbìnrin yẹn jẹ́. Ajá tó bá wọlé ẹkùn ó di dandan kó fẹ́ jẹ̀wẹ̀. <laughs> wò bó ṣe wò mí ó yá ẹjọ́ jùmọ̀ lẹ̀. kábíyèsí kábíyèsí. òòdó bá dé ó dé òkùnkùn bèrèmù aago tí ń lu méjìlá ń bọ̀ wá lù kan ṣoṣo òkété gbàgbé ìbòsí ó dé gbà látẹ̀ ó káwọ́ léèrè ẹ̀sán sì máa kí tantan. a feeling of annoyance display your and hostility becomes an anger full of drama actions emotions revenge and lots more starring akin lewis laide bakare eniola obanijesun ṣẹ́gun ògúngbè ògbólúkẹ́ abímbọ́lá máyọ̀wá and many more. Produced by Abimbola Mayowa and directed by Mohammed Lawa Kompo. Executive producer Eniola Obanijesu Obawan. Marketed and distributed by Giant Marketer for Lajumi Music and Films International. EU 6919 Movie City Army Arena Shopping Complex, Bolade Oshodi, Lagos. Contact 08021581813. WhatsApp 080 08072878018. Má lọ mọ́. Coming soon. Backbone, backbone. Òjijì ò ṣe ń sá fún ha. Orun mẹ́rin ẹ̀ ò ìyá ẹ ló máa o ẹni ayé bá ń o mo ṣe fi re, káyé má ṣe bá ń wájà mi o. àìgbà bí àgbà gbégbá o lọ́mọdé ìsẹ̀yìn òfin gbáyé pẹ́ ìkùnní fagbáríṣẹ́lẹ̀ kẹlẹ̀bẹ̀ nífọ̀nà fún ṣòdo kò lọ́wọ́ kò lẹ́sẹ̀ òun ó lẹ́mọ kiri tìmọ̀tìmọ̀ o ìbẹ̀yìn àgbà o ayé mojú ń bá o. ayé mojú bá o ayé ẹ má tẹ̀sẹ̀ àgẹ̀rẹ̀ o ayé ẹ má má ṣe mí o ayé mo júbà o ẹni ayé ń bẹ lẹ́yìn fún ọ wọn kì í dọ́jà kan kùtà o. backbone backbone backbone òjijì ò ṣe é sá fún ọ̀hún mẹ́rin ẹ̀ ò ìyá ẹ ló máa ń oúnjẹ o ẹni ayé bá ń fẹ́ o mo ṣe fi ṣeré láyé má ṣe bá ń wájà bí o. má dẹ̀sà ejò ó léwu àwẹ̀ o má kọjá ààyè rẹ̀ ó léwu o àwọn lápọ̀ ọmọ má jẹ́ kẹsàn-án ọmọ wọlé o ìlọjà àpọ̀mọ́mọ́. ṣé n sọ fún ọ pé tó o bá forí ẹ̀mí yìí ọ fẹ́ràn Jésù tó o wà rí yàtọ̀ ń bẹ báyìí nìyẹn. mo ti gbọ́ ọ̀rọ̀ lẹ́kan ni mo fẹ́ fi sùn yín o òun ló jẹ́ kí n pè yín pé kẹ́ wá. lẹ́kan hmm. irú rẹ̀ dáadáa wo lọ fọ́ rẹ̀ rà ẹ̀ ń dúná ṣé nǹkan tó dáa máa ṣe tẹnìkan ló pe ni tó bá jẹ́ pé ọmọ ẹ̀ ó béèrè owó make up lọ́wọ́ rẹ̀ ó tún wá máa fìyà jẹ lórí pé kó máa múra dáa ṣé mi mọ̀ pé nǹkan kan ń ṣẹlẹ̀ ni àwùdébí orí tí mo ti bẹ̀rẹ̀ àwàdà tèmi ti ń ṣe lọ́n tèmi ṣé mi mọ̀ pé lẹ́jọ́ kan tó fẹ́ fi sùn yóò ṣe béèrè owó mẹ́kọ̀ọ̀pù tí ní fún ṣé mi ní mọ̀ pé kó tó tọ́jú tọ́nu owó ní ọ̀jẹ̀ èmi náà sì ń sanwó bí mo ti wà ní ti gbogbo tèmi náà rí onímọ̀ náà lé lórí wọn mọ̀ bàgbà ìyàwó mi ah, ah. ẹ dákun kí ló fẹ́ tí ń ṣe tó fi àfẹ́jọ́ mi. kí ló fẹ́ sọ̀rọ̀ owó mẹ́kọ̀ọ̀pù rí ni àbí mo béèrè nǹkan kan mi. kí ni wọ́n alàgàtà làdé yìí. lẹ́kàn èmi ti da alàgàtà. nínú ìfẹ́ alàgàtà ni ó. o tiẹ̀ fojú lé mi kí n bọ́ ta. yóò bójú bí ọkọ bá mojú àyà alárùn níyà. ọ̀dà kò burú ṣé ń gbọ́ kéèsì ẹ mò ń gbọ́ o. ṣé ẹ mọ̀ pé iye kan lábàáhùn wọn ju mẹ́ta lọ ìjàpá yánníbo àti rere ọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ ti sú mi o. ṣẹ́rí ẹ mọ̀ kó ti tó bí ọjọ́ mẹ́ta kan tèmi àtẹ̀tíjọ́ ṣe wọlé wọ̀de mo dẹ̀ bẹ́ẹ̀ mo sọ fún un wọ́n ráwọn tó bí mi wàá ṣàmọ́lé ibi tí mo ti ń jáde ọ̀rẹ́ yín kọ̀ ó lóun ò lè wá èmi ò dẹ̀ mọ̀kan tó ń ṣe. ṣé torí tó fi pe àdéyí ni. ṣé kò tó torí ni. lẹ́kàn lẹ́kàn aláìdáníyàn nìkan àìfọmọ ní jùlọ àìsàn ẹbọra béèyàn bá ti fọmọ ní jùlọ ọsàn ẹbọra àṣẹ ìwọ yìí náà bó ṣe wà yìí nígbà wo náà bá wá dàgbà tí wọn náà ní òun tóun díyàwó ńlé ṣe ẹ ẹ o lè bímọ kẹ́nìkan wá ló wọn mọ̀ gba ọmọ rẹ níwọ̀ ẹ̀gbẹ́ kọ́mọ yọjú sí ọ kó sì ṣe ní promo lẹ́ẹ̀kan náà nítorí sì ń ṣe kì í ṣàyọṣe mọ́ o ti ṣe hàn ta wọlé wẹnu ọkọ. kì í ṣe pé mi ò fẹ́ yọjú síbẹ̀ èmi náà ò rí nírí ìyàwó sàrà bó tiẹ̀ tún ti ń sọ kínní inú mi dùn tó rẹ́ni tó bá fẹ́yàn fún dáadáa tó fẹ́mi ní tòótọ́ lòun yóò sọ bẹ́ẹ̀. àmọ́ má jẹ́ kí n tàn ẹ̀rù ìyá rẹ̀ ń bà mí. Ah, ah! nǹkan tó máa ń sọ gbowó gbà nìyẹn kí nìyá mi ṣe fún ẹ. Ah, ìwọ fúnra ẹ mọ̀ pé ìyá rẹ̀ ọ̀dà. ìyá rẹ̀ ọ̀dà sí fáfáyà ni ìyá rẹ̀ ni. ẹ bá mi bí o. kì í ṣe bíi pé mo ní ìyá rẹ̀ ìyá àyàn jẹ àmọ́ ìyá rẹ̀ burú ẹ̀rù ìyá rẹ̀ ń bà mí. ẹ̀rù ìnìtàn ń tẹ́mi ń rò ní pé mo fẹ́ sọ ìyá rẹ̀ sáfù tí ìyá rẹ̀ bá ti tráfù tí ò sí lẹ́bàá màá kàn lọ yọjú sí bàbá á sì parí ẹ̀ bẹ́ẹ̀ ọtán kámọ́jọ wedding. àìdá tí ń gbénu ọmọ èèyàn ni ọ ṣe àwọn àna tiẹ̀ lọ wá sọ di ẹẹgì tó sọ di tébù tẹnísì tó lọ fẹ́ sọ wọn sá ọ̀tọ̀ ní tí mo rò pọ sọ ọ wá sọ pé ẹ ọpẹpẹsẹ ọfẹ gé ìyà kó o lè bá bàbá sọ̀rọ̀ kò dáa bẹ́ẹ̀ kò dáa bẹ́ẹ̀ ọkùnrin làwa náà ṣé obìnrin ọ̀lẹ́tọ̀ ni lórí ọmọ rẹ̀ tó ru oyún lóṣù mẹ́sàn-án. ẹ má máa sọ̀rọ̀ lóṣù mẹ́sàn-án mọ́ ọkùnrin náà tó náà royún káàkiri bẹ́ẹ̀ mi ti wáyé ọmọ royún iye oyún ti ń bẹ lára mi ni máa kó yàn káàkiri dání. tí o ti sí lára tiẹ̀ ẹ wo bí ṣe rí olápéyà yẹn náà bó ọ̀dà kò sí wàhálà ṣé bó ti wà lẹ́yìn àjọ lọ gbogbo ohun tójú wa bá ti wá rí lọ́hùn ká mọ́. ojú ò lè rí nǹkan kan mo máa ń sọ fún ẹ anytime tó bá ti fẹ́ wá you are welcome. màá mo ti gbọ́ mo ti gbọ́ kó welcome kò tí ẹ sọ anytime tó bá ti fẹ́ wá wá rí wọn o wá àwọn tó bí. ẹ ò wá mọ̀ bó ṣe sọ yìí tá a bá tún fi ẹ̀gbẹ́ kan wò òun tó ń rí wọn ju èmi lọ bóyá ká jọ lọ rí bàbá mọ́jà lọ rí ìyá so mọ̀ pé ń gbò tí ń ta bá ti rí bàbá ọwọ́jà wọn kan yà. bàbá náà ni ọba wa báyà sọ̀rọ̀ adéyí hmm. ẹlẹ́wùwọ̀ ìwọ̀ yìí. èmi nù aláṣọ àràǹbarà. tó bá wọ dúdú yóò wọ pupa. a tún máa wà yìnrìn ọ̀gá ló lè wọ́sọ̀ jù mí lọ. ọ̀rẹ́ ìjà <laughs> lọ rí bàbá ká ṣe síbẹ̀. ọ̀nà wa ọlọ́run jẹ́ ó bàjẹ́ mo mọ̀ pé ẹ̀gbọ́n ẹ̀yin náà tó lè yín tò rọmọkẹ́ ló ṣàlàyé ọ̀rọ̀ kan fún girama ọ̀rọ̀ yẹn dẹ̀ rí orí ìyá rọmọkẹ́ ló dálé ọmọ yẹn sọ pé òun mú ọkùnrin wálé pé ìyá òun takú pé kóun máa fẹ́ mi káwé ẹ̀rọ ìyá rọmọkẹ́ ni ọmọ táyé bí láyé ń pọ̀n o ayé ò fọmọ lọ́kọ mọ́ bóyá èèyàn fẹ́ yàn fún lọ́kùnrin tàbí lóbìnrin ayé ò ṣe ojú nǹkan yẹn mọ́ tá a bá takú ọmọ yìí ò ní fẹ́ ẹ tó mú wálé nsìn ẹni tó wà ló máa fẹ́ tó bá padà fẹ́ nìyẹn náà tó wà lábàṣẹlẹ̀ ń bẹ́ ó máa jáde wá lórí mi o ẹ̀yin arọ́mọkẹ́ mo rọ̀ ẹ́ mo bẹ̀ ẹ́ jẹ́ kọ́ ọmọ yìí ò tó bá wù jọ torí tọ́ yóò kú dáa fún yín bàbá ọkọ mi nǹkan yín ò ní bàjẹ́ ẹ tó léèdì lọ́wọ́ mú lágbára ọlọ́run ìyá arọ́mọkẹ́ ìwọ ni mo ní bá sọ̀rọ̀ kí ló dé. tó fi sọ ipò ọmọ rẹ ò gbọ́dọ̀ ọkùnrin kan ọkùnrin kan ni kọlọ fẹ́ ọmọ rẹ ti mọkọ wálé ó ti fọkọ rẹ hàn mí mo sì ti fọwọ́ sí i nítorí rẹ sì mú ni ló mú un nígbà tọkọ tiẹ̀ tó mú ọ wálé ṣé mo jà ni àbí mo lọkọ rí ọgbọdọ gbọ́dọ̀ fi ọ ebi mọdọ papọ̀ mọmọ tọ ni nítorí náà ntọmọ rẹ mú wálé nù o ó sì gbọ́dọ̀ gbá ní o dákun torí ọlọ́run nǹkan rẹ ò ní bàjẹ́ tó ti gbọ́. sọ̀rọ̀. ẹni kì í sọ̀rọ̀ ọ̀rọ̀ kí mo fẹ́ sọ ẹ̀yin ló lórí ilé ẹ̀yin náà ní kẹ́ ẹ sọ̀rọ̀. èmi ló lórí ilé ẹ tí mo bá jó lórí ilé ò ní gbómi lẹ́nu náà after all njọ́ tí ọmọkẹ́ mú ẹni tó fẹ́ fẹ́ wálé èmi ló bá ó bá mi mo dẹ̀ láìkẹ́ mo dẹ̀ fọwọ́ sí i ó dẹ̀ tẹ́ mi lọ́rùn ó dẹ̀ dé ogún against ẹ̀ ọwá lé mi lọ lórí ilé ká lé mi lọ lórí ilé mo yẹ fọwọ́ sí yẹn wàá sọ́pọ́ọ̀tì mi ní. mi ì lè sọ́pọ́ọ̀tì yín báwo lọmọ mi aṣẹ lọ fọkọ tíyà máa máa jẹ tí màá tún máa ṣe ṣe wàhálà lórí ẹ ẹ wo mi ò gbà o mi ò gbà mi ò gbà. kì í ṣe lójú wa nìyá máa jẹ rọmọkẹ. ẹ wo mi ò gbà ni mo sọ yẹn. ìyá rọmọkẹ gbogbo nǹkan fẹ́ sùúrù o. gbogbo nǹkan ló fẹ́ sùúrù ìyà ò lè jẹ́rọ́. kí ló ṣe kí ló ṣe omi omi omi kí ló ṣe. bá ti débẹ̀ á farabalẹ̀ sọ̀rọ̀ okay. kiri mo rò pọ̀ ya wèrè lẹ́kọ̀ọ́ síbi tí wọ́n gbà rẹ̀ síbi ni wọ́n ti máa yọ gbogbo ìbẹ̀rẹ̀ ní. sàjà sàǹsó. so tó bá ti débẹ̀ wọ́n gbèsè àlòkù èkó tó o ṣe mọ́gbé débẹ̀ o wọ́n ṣe bí ìwéré o tó bá ti di ìwéré yóò ṣe ọ̀gbìn. ọbẹ̀ ọbẹ̀ rẹ̀ lù o ọbẹ̀ rẹ̀ lù o. mi ò fẹ́ kí ọmọọmọ fẹ́ kó mọ bínú pé gbogbo mo ti máa já lọ́wọ́ o. ṣé kí máa rìn ilé àná mọ́ káàárọ̀ o. káwọn sùn. ẹjọ́ ta ló. àwa ni. ṣe tó tó yẹ kí n lè. ẹ̀rọ àṣà. bó o ní iṣẹ́ adúpẹ́ fọ́lọ́run. ṣe eré mi tẹ̀ ń wé gbélé lórúkọ mi ọ̀rẹ́ mi rè. orúkọ tèmi ni ayédogun. ẹ rí i pé bẹ́ẹ̀ sí ń wọ̀n ogun ayé wọn ju orúkọ wọn lọ bẹ́ẹ̀ ni kọ́ ló mọ̀jáyé tàwọn odò mo rọ́ mọ́kẹ́ni mo bèèrè sùmọ́ yìí lè dá wá sàgbé yìí ó lè lọ rú bí kéèyàn mọ́ màjá lẹ́yìn ìdí tẹ́ ẹ fi rí ọ̀rẹ́ mi tó lógun nù. bẹ́ẹ̀ ni lógun fi ń bá a rìn. ológun hmm, ni òun ló lógun. ẹ dákun èmi ò mójú ìládùúgbò yìí o. ó ṣeé ṣe kẹ́yìn ò mọ̀ mójú wa sẹ̀pẹ́yìn sílẹ̀kùn lásán ni ìjọ táwọn àbáwọ̀ ibẹ̀ bóyá wọ́n ti lè ráyìn lọ́jà kẹ́ ẹ lọ ta repo nǹkan nǹkan sí ẹ̀mọ̀ ìdínú àmọ́ èmi mẹ́rin dáadáa pé tá a bá débi àbẹ̀ wọ́n sọ̀rọ̀ yín wọ́n ní èèyàn rẹ̀ ni. bẹ́ẹ̀ ni ta ni ò sì ní mọ̀ gate man. àbí ọmọ gate man lọ́wọ́ àwọn èsì gate man mọ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú kọjá. àti wípé gan wọn ò wá sọ fún mi wípé àwọn fẹ́ lálejò lónìí. ẹ ṣeun àwa náà fi surprise package fún mi kò mọ̀ pa àǹbọ̀ sùnmọ̀ kákàn yẹn. ọ̀dà ìyẹn jẹ́ wọlé kí n pè wọlé wá. ṣé jà sí àlè wọlé àlè. àmọ́ ti wọlé. mo ń bọ̀. bọ́ba ti dé wọ́n jí òrí ọ̀ torí bàtà ẹsẹ̀ rẹ yìí báyìí lè rú o. Ah, ah, wá bí ṣe sùúrù o sọ pa àmọ́ bó ṣe rí tẹ́lẹ̀ o. àǹtí rọ́mọkẹ́ ẹ kú jẹ́ kú. kí ló ṣẹlẹ̀. ẹ ti ṣe wọn àná ẹ ṣe wọn àná. kí ló ṣẹlẹ̀. bọ̀dá kan náà ń béèrè yín níta. ta ni bọ̀dá. ẹ wọ́n pera wọn ní bọ̀dá gbélé yìí. gbélé yìí. bẹ́ẹ̀ni. ok ok sọ fún pé mò ń bọ̀ má yẹ kó wọlé o kàn rárá jẹ́ kó wà lẹ́nu géètì bẹ́ẹ̀ yẹn. kí má jẹ́ kí wọ́n wọlé. ṣé ó yẹ pé ṣá. ẹ má bínú wa mo ti gbọ́ kí wọ́n má wọlé. ṣé ó yẹ pé. ilé yìí ilé mi ṣé mo ní kó wá mi wá sílé irú irú sọ̀tún olè lè òní ló máa bọ̀ wẹ́yàn tí mo jẹ́. ẹ̀bọ̀ lọ́n bá wá ti á kí ohun tó sọ sí. àmúrọ̀ ah, máa kẹ́. gbélé yìí kí ló wá ṣe ń bí. ibi tọ́kìn wà ní ìtura rẹ̀ máa ń wà ọ̀rọ̀ ilé ọkàn mọ́ni là kí n wá lọ kí aya mi pé bó o ní sojúmọ́ rẹ lò ní o. ta lọkàn ta ni ìtura. ìwọ náà ni lọmọkẹ sígbà máa tàn án ni wọn náà mọ̀ pé mo nífẹ̀ẹ́ rẹ̀ mo sì fẹ́ jẹ mí ń gbélé yìí gbélé yìí gbélé yìí ẹ mélòó mo pè ẹ. èmi ò lóǹkà wo ìjọ tí bá tún rí ẹ tó bá wá sílé wa tàbí tó bá gba àdúgbò yìí lásán kọjá màá ní kàn gé ẹsẹ̀ dànù. ojú ọbọ. ọ̀rá yẹ lóde bí ebi ìdẹ́ nké kọ́ má bo bàtà ó rí ọkọ ìyàwó. ó ṣe aṣọ oríire ṣé wẹ́n tó ẹ kí wọ́n náà ń fẹ́ rè. kí wọ́n náà orí ibùdó bá mọ̀ ní mo ti wò pé mi lórí ọ̀rẹ́. Eh bí mo ṣe ń wọ̀ pé ìyá rẹ̀ wọ́n sunkún fún mi. bẹ́ẹ̀ni pé ọmọ wọn jábọ́ nínú orí ọkọ bẹ́ẹ̀ni so sì ni torí pé tiẹ̀ bàjẹ́ sọ̀kún tiẹ̀ mọ̀ fi ba tèmi náà jẹ́. ẹ so samuel. Ah. dára bó ṣe wọ̀ ọ́. Hmm. oògùn sóò mú lọ. Ah, èmi ò mówó lọ́wọ́ o mo mówó lọ́wọ́ o dákun nígbà ọ̀sàpá kan dàbí orogún ẹlẹ́ran tó à ń bi mí pé ṣé mo mówó lọ́wọ́ ṣé tó bá jẹ́ pé gẹ́gẹ́ bí ọkọ ìyàwó ṣe bẹ́ẹ̀ kó kówó sèmi lápò ni kí n máa náwó fún ewúrẹ́ ilé wọn àgùntàn ilé wọn. sórí burúkú yan ni wọn bọ wà lé àná mò ń lọ síjọ máa ń tẹ̀lé ọ lọ tiẹ̀ sẹ́yìn ní ìmówó lọ́wọ́ ni àfinisẹ̀sìn lógún o bẹ́ẹ̀ mo sọ fún tí òbí mi pé o ti fi sódà yìí rondo fọ jíǹsì ó ti funfun mọ̀ bọ́ jáde náà mi ò lọ tán kí n tó mọ̀ sí ìsọ̀wọ́n ti ń bọ̀ ogun owó òrùn gíga yìí ogun nísìnyí tẹ̀lé òní. gbẹ́lẹ̀ ah. yìí gbẹ́lẹ̀ yìí ẹ mọ̀ kú jọ́ mẹ́ta ah, ah. ojú yín nì gbẹ́lẹ̀ yìí àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run àmì. kò sí wàhálà kankan. ayọ̀ la wà. ọjẹ́ ń wá. àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. a yàrá ẹ ní ṣáìsì. àṣẹ. ẹ sì sọ lẹ́yìn pé yóò dáa fún un. ẹ wa ọ̀rọ̀ ọ̀rọ̀mọkẹ́ mi torí rẹ̀ wá sẹ́ẹ̀rí lẹ́nujọ́ mẹ́ta yìí èmi àti mọ́rọ́mọkẹ́ ah! à ń ṣe wọléwọ̀de. ẹ̀ ń ṣe wọléwọ̀de. Ah! iṣẹ́ rọ́mọkẹ́nu wọ́n bá ti lóun wá lọ́lùdé lọ́dọ̀ mi ráàyè gbogbo ilé àdúgbò wa ní ọmọ kiriki ní ọmọ kiriki ọlọ́rẹ̀ ju n ò rírú ẹ̀ rí kéégbélé iṣẹ́ rẹ̀ nù. No. Ọtụtụ tún ti dọ́dọ̀ ẹ̀yin rẹ̀. ṣe bí débi ilé mi akànjẹ́ ń rìn ra nígbà tá a tán ìyá wa kì í wọléwọlé bá mọ̀ à ń fẹ́ra wa à ń dọ́rẹ̀ kọ̀kọ̀ ojú wa lè mọ ti ìfẹ́ tètè wí wọn kì í wá bá wípé tọ̀ èmi gbélé yìí o èmi lọkọ olówó orí wa kódà rọ́mọ kí ọba ń sọ ẹni tó sì ń bí ẹ̀wò bọ́ bàbá ni òbòdò mọ́ gárùn. ah ìyá wa ó ti tọ́dún kan tí wọ́n ti ń fẹ́ra wọn. Ah! ọ̀tà dátì ẹ̀ ti talẹ̀ tí wọ́n mọ nǹkan kan. àbí ìyá wa. ọ̀dà ẹ̀jẹ̀ ń bí tọ́ba ní bẹ́ẹ̀ náà ni àdúpẹ́ lọ́dọ̀ náà ni. Ah, kò ní ìdí kẹ́ ẹ bí ẹjẹ́ á máa dẹ́wò ah, ẹ mọ̀ yẹn ń parọ́ fún yín ọ̀dọ̀ lọ́kọ̀lọ́kọ̀ ó sì. ọ̀dọ̀ ọlọ́kọ̀lọ́kọ̀ oṣù ọ̀dà òwe ńláńlá ti rẹ náà nu ọdẹ ẹ wà bínú sí ọmọ yìí ò sí ah, nílé. ẹ mọ̀ lórí pé ẹ̀hún ẹni tí mo mú wá kò bówó lápò ṣùgbọ́n wà kí n pẹ̀lẹ́ ọ̀dà ọ̀dà ẹ mo kàn mí kí ló dé kí ni gbogbo kọ̀tọ̀kọ̀tọ̀ tí mo gbọ́ tó wí káàkiri kí ló tó lọ àgbà o wípé èmi àti ẹ fẹ́ra wa ṣé èmi àti ẹ fẹ́ra wa ni. Ah, nǹkan nù fẹ́ sí o ni. ó kọ́ nù fẹ́ sí mi ṣé mo wá gbọ́ àbí mo sọ fẹ́ pé mo ti gbà. Ah, tí mo bọ́ tó sì rìn. bá lọ láàárọ̀ gbọ́ngàn pé ọjọ́ ò ti kó tó dé. èmi ò sì fara mọ́ kéèyàn máa lọ lọ lọ lọ lọ lọ lọ lọ lọ oko rọ̀lẹ́ tó bá di rọ̀lẹ́ oko etílé òun ladìẹ máa rò èmi ò ní fẹ́ wàhálà fún ọ kú ọgbọ́n náà kò mọ̀ sí máa fẹ́ wàhálà fún ara rẹ o. ẹ ọ̀wá mọ̀ wọn ṣẹlẹ̀ bá a bá ṣe lásìkò náà kò dáa bílẹ̀. bá fara kù ó sì bá ti rí rí wọ́n dà ó sí pé ìyẹn ìrọ̀ ọmọ ẹgbẹ́ ẹ̀. délẹ̀ délẹ̀ ẹ̀ dáadáa ni abẹ́ bíi tẹ́wàá àfi ń tutù ni. àdúgbò fọlọ mo bèrè rẹ ń lè ọmọ kan mo bọ́ níwà tí girama ẹ jáde lọ. àwọn ọmọ náà ló sọ fún wa ńgbà tá a délé ń sìn pé ó béèrè mi mo ṣe wá ní pé kí n sáré yọjú sí ẹ wọn wá ní abẹ́ igi ń bìbá ìlò wa. mo rán ọmọ kẹ́ hmm? àdúrà rẹ ó gbà mo rí pé bó ṣe máa wá ẹ̀ ń tiẹ̀ sí ìkí ọkùnrin àná ṣé dáadáa ló dé ìyá mi rẹ àti bàbá mi rẹ ńkọ́ ìlú yìí náà nǹkan lọ hmm. wo nǹkan tí mo fẹ́ sọ fún ọ ni pé bó ṣe mọ́ wá lòlú tó ọmọ ṣe dáadáa síyàn ọmọ hmm. jẹ́jẹ́ àbí kò sì ní wà ọmọ tí mo wá fẹ́ tó bá ti dẹ̀ ọ̀dọ̀ àwọn obìnrin ọ̀rẹ́ rẹ lọ mọ́ ẹ lọ sí ò ah, yẹ kí o ti ẹ̀ lọ́kùnrin tó ọmọ wa lọ́gọ́ ọba ń dé. ṣé wàá ní ọkùnrin tó fẹ́ fún mi ni. mo dàrẹ̀ láàmú tó ń wá lọ sókòtò mi lápò ìsòkòtò mo wá fọ̀rọ̀ lọ́rẹ́ mi oògùn wa ni pé ọ̀ọ́ sí kò sí nǹkan tó burú jù bẹ́ẹ̀ pé ẹ̀hún káró so mọ́ dì í káró dì má sọ ká sọ ọmọ sí i sáti má jà bọ́lé mi mọ́ mo wá fẹ́ pé kémi àti ẹ ojú mi pé kémi àti ẹ ká mọ fẹ́ra wa. <laughs> ìgbà tí mo wá rẹ̀rìn kọ́ ṣé kí n máa sunkún ni. èmi ò wojú rẹ kún mi pọ̀ nbẹ̀ ni mi gbélé yìí gbélé yìí mò ń sọ fún ẹ o ní ayé ní ayé ẹ ní ayé ní ayé ẹ má jẹ́ kí n gbọ́ pọ̀ òròjọ́ mi káàkiri o tí ẹ̀gbọ́n náà ti bá ti àfẹ́ lọ́kọ ṣó wá jẹ́ bí ìwọ ìwọ tó dàbí spaghetti slim yìí torí wọ́gọ̀ọ̀gọ̀ bíi lost puzzle ìwọ sẹ́mi ṣọ́ọ̀bù mi ni ẹ́ ṣé mi àti ẹsẹ̀ jọ tó wájú wa nu kàtígórì kan náà tó fi kọlu ìfẹ́ sí mi àbọ̀ wa gbọ́ ni ọ̀rẹ́ wa. èmi jọ̀dọ̀ tó bá wa pẹ́ran tó tẹ̀ wá níwòsí bíi ìgbín tẹ wọ ìwọ kò yàrá àdó òṣìbẹ́ tẹ́ fọwọ́ nù lára yìí wọn náà wà kọ́nu sóbìnrin o sẹ̀wọ́ kọ́ wá lóbìnrin tó sẹ̀wọ́ kọ́ kọ́nu sí náà o sẹ̀wọ́ kọ́ wò dúró rẹ̀ náà o kọ́ ọmọ tó jẹ́ náà sọ́ọ̀rì tí wọ́n ṣe rí. sẹ́sọ̀n tó serun bí òwú láǹtà ah. sórí ìtì ẹ̀dà mi. o ló fẹ́ fún mi tẹ́lẹ̀ ọmọ sí fún ọ wọ́n tó lo wíìgì tó ti tángù ah! ẹ ṣé wíìgì tẹ́gbẹ́ rẹ ń lò bí mi léèrè. ǹlẹ́ àsọmọge bí ẹni sopó òróbòrò rọjà wọ́n wá ń kà láàrin wíìgì rẹ ti tángù bó ṣe lanu sọ pé kò pọ́ọ̀tì lórí burúkú níjà ìlẹ́nu rẹ omi dá mo pé ọmọ kó ti tàn àṣọ wa ní séèpù òsì lásán ni ọwọ́ àlọ́ wọ rọ́bà ọlọ́ńbọ̀dì ah! kí ló dé ọlọ́mọ mẹ́tàdínlógún ah! ẹ bó ṣe ọ̀kọ́ta ní ògùn wọn nílùú tàwa yìí sẹ́yìn tó gbọ́ pàrọ̀ oògùn ọ̀rí sẹ́gbẹ̀ ah. kan ayé rẹ̀ báyìí tí ọba gun ọ̀rí ah. kátẹ̀ tó wá sọ Michael tó pé tó bá gun ọ̀gùn àníyàn gun ọ wá lọ́ra sọ pọ́n márùn wọn náà wá sọ irú mi sẹ́yìn àbárúgbó tí ń fẹ́ ní ọ̀wà lọ́jọ́ alẹ́ rẹ̀ sóde pé ayé rẹ̀ ti bàjẹ́ ẹ wá rí bí ẹ spaghetti. ibi sílẹ̀ jẹ́ ti fẹ́ arúgbó kì í ṣarúgbó ẹni tọkàn mi fà sí nìyẹn fi mí sílẹ̀ ẹni tí mo nífẹ̀ẹ́ sí nìyẹn má rojọ́ mi káàkiri mọ́ o gbélé yìí má rojọ́ mi káàkiri mọ́ o ṣóòjì àlọ́ àbọ̀ àní lọ. wo pèpè bí ìdíwọ́ o ìwọ àtọmọ ajá tó mú un rìn kiri níjọ́ tẹ́ ẹ bá tún wá àrùn sọ pé wọn náà sọ bẹ́ẹ̀ ní òní ikú ni kì í sáàrùn bẹ́ẹ̀ mo sọ fún ọ tọ́ba tó ti wá rí mi lé eyín tó wọ̀ kó ṣe a ní abayín dànù ni àmọ́ bí àdá àdá lẹ́yìn ràn yín wẹ́lẹ́nu bí ẹ̀ fẹsẹ̀ rẹ̀ gbọ́n sí ọ̀dà àbọ̀ wọn lọ́kọ̀ ọba pẹ́ àdá ah, ṣé wọn rí pẹ́ lórí ọ̀dá ni ìwọ tó lẹ́nu òmùrò rí mọ̀ lọ́yìn kó n tó gbé orí. ọjọ́ mọ̀lẹ́ dọ́mọ̀ rẹ. ẹ máa bẹ èmi bàbá kò dáa fún ọ olórí burúkú lọ́nbọ̀dì orídìí rẹ ti kú wọn ti jàn jàn jàn bẹ́ẹ̀ tó gbé jìlọ́ sí jàn bẹ́ẹ̀ làwọn tí wọ́n ti mú olórí burúkú olòsì Michael ti báyìí rẹ̀ wọ́n bá gbẹ̀sẹ̀ kan àtọ̀kan ẹsẹ̀ kan àtọ̀kan ó tó àtọ̀lẹ́gbẹ̀ẹ́ yorùbá ti bàjẹ́ ọwọ́ ayélujára àdúró dandan lówó rẹ sí dandan wọ́n ti kó mára búlọ́ọ̀kù ọ̀sẹ̀ tí ò tí ì gbòòrò kẹ́ ẹ̀ mọ́ délé kẹ́ ẹ̀ mọ́ pé bẹ́ẹ̀ bá pé kẹ́ ẹ̀ náà. fẹ́ kó wo iṣẹ́ wo ló lè ṣe you see mi ì fẹ́ máa fún ẹlẹ́ja jẹ́ gbogbo gbà mọ́ mo fẹ́ kọ́ ẹ bí wọ́n ṣe ń pa ẹja gangan gan so iṣẹ́ tó bá rò pé o lè ṣe màá kówó fún ẹ wàá máa lọ ṣe. Ah, ẹ gan dáàdi ẹ ṣé mo dúpẹ́ ọlọ́run àwa pẹ̀lẹ́ yìí náà ẹ because ẹ kò kò kọ́mọ̀ kéèyàn tó rí ẹni tí ó jẹ́ àna èèyàn tí a tún wá rò pé àmọ́ fẹ́ kí ọmọ yìí náà kó náà jiyàn ẹlòmíyàn á kàn tálíkà mi má fọmọ mi má fọmọ mi bẹ́ẹ̀ sì wá rò dáadáa rò mí lágbára ọlọ́run gbogbo bíi tẹ́yìn náà léwu dé tẹ́ tàgbòdì ọlọ́run ní fi ìbàjẹ́ síbẹ̀ ẹ ṣe gan sa iṣẹ́ tó mi tí mo lè ṣe mo fẹ́ máa ta pákó. wàá máa ta pákó. Hmm, nísọ̀mẹ̀ kí n máa kí n máa ta kí n máa gbó. ṣé o ti ní experience rí ni àbò ti ṣiṣẹ́ ń bẹ̀rẹ̀. mo ti lé experience rí as far back as young age nígbà tí mo wà kékeré la máa lọ sọ́mẹ̀jì la máa lọ rú pákó máa máa ẹgbẹ́ two by two wá ẹgbẹ́ àfàrà wá ó yẹ bá mi gé ayùn rẹ̀ ẹ là sí tírí báyìí fọ gbogbo gbà náà mo ti mọ̀ igi tí mo mú ọkọ rẹ̀ lórí ato seventy two inú orí náà mo mọ gbogbo ẹ̀ sí o tí bàá kà tí bàá kà ẹ rò pé mo ń ka báìbù ni mo mọ̀ sórí ni bó ti iṣẹ́ ìlú wa ti máa ń wú mi báwọn èèyàn ṣe máa ń kawó tí wọ́n máa ń kawó láìlọ́ọ̀nù láìlọ́ọ̀nù dúdú ni wọ́n fi máa ń gbówó jáde nínú sọ́mẹ̀lì wọn ò ní gbé láìlọ́ọ̀nù tó tà sí ẹ̀ ní mọ̀ gbówó ni láìlọ́ọ̀nù dúdú ẹlòmíì ò fi tiẹ̀ sàbíyá báyìí ẹ̀ ń lọ́ọ̀nù ẹlòmíì mọ àníyàn tó máa kówó nu igi ẹ lè fọkàn sí inú igi wọn pàtó bàbá ẹ owó ní mẹ́mẹ́ láti wà náà ló ti wù mí. ṣé owó tí wọ́n kà yẹn gan-an ló wù ẹ́ lójú ló fi jẹ́ pé sọ́ọ̀mù èlò tó fẹ́ ṣe iṣẹ́ sọ́ọ̀mù èlò fẹ́ ṣe ni àbí. ẹ sà ó wọnú ara wọn náà ni iṣẹ́ tí ò bá ti lówó nú kò lè wúyàn lórí bí mo ṣe ń rí pé ó lówó nú náà lè fẹ́ mi náà kí mo gbọ́dọ̀ ṣe irúṣẹ́ tí n bá ti dàgbà mo ti ń dírìmọ̀ pé tí n bá ti fẹ́ ṣẹ́ business tí mo tún lè ṣe ó ní kí n máa tagi. ṣé iṣẹ́ tí yóò bá lẹ́ experience ẹ̀ mi ìfẹ́ gbowó lugbó rárá. ẹ wà á lè gbowó lugbó ohun tó ṣe ni pé ọ̀rẹ́ mi kan ìyẹn wà nínú sọ́ọ̀mì lè òun ti ní sọ́ọ̀tì ẹ̀ òun yẹn lèmi máa kàn mo lè mi mú sọ́ọ̀mì sẹ́gbẹ̀rẹ̀ àkọlù mú síbò mi toró kọ́ má bẹ̀rẹ̀ orogún wò màá mọ̀ tú ẹ̀ pápátẹ̀ mú ti wà mo kàn lè lọ. tí wàá ti lo two weeks bí mo ṣe wà lóyún ti wà màá lè experience. ó dà bẹ́ẹ̀ lọ fún two weeks yẹn kó lọ ní experience kó láàrin two weeks yẹn kó wá ṣe calculation iye tó lè rò pé o lè fi establish ààrẹ tó máa pọ̀ dáadáa ńláńlá kì í ṣe kékeré business o ńláńlá tó máa establish ẹ tó wàá dá dúró so láàrin two weeks yẹn kó padà wá máa fún ẹ lówó so that wàá lọ fi bẹ̀rẹ̀ ti tọ̀dọ̀ tiẹ̀ náà. ok sir ok sir eh, eh, ẹ ẹ sir ṣe é rí bá a ṣe wá ń sọ̀rọ̀ lọ yẹn bẹ́ẹ̀ ni kinní kan sọ sí mi pé ah pẹ̀lú bóyá ọpọlọ mi ṣe sá tó ọpọlọ mi mú tó yìí pé instead máa fi lọ lọ̀sẹ̀ méjì ẹ̀ sì lọ lọ́jọ́ méjì kí n fi lọ lẹ́sìpẹ́sì kí n wá pa kí n wá gbó. <laughs> Ọlámilékan ah, ah, ṣe bọ́kùnrin ni ẹ́ ọkùnrin dẹ̀ lèmi tí mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ so I always stand on my word because mo bá ti sọ mo sọ nìyẹn ọ̀sẹ̀ méjì tó kọ́kọ́ sọ yẹn náà ló dá lọ lọ̀sẹ̀ méjì owó ò sá lọ bìkan kọ́ lọ́ máa fi kópa gbogbo wa ah, wàá tètè bẹ̀rẹ̀ just go and do that. Eh? ṣàǹkárá tán níbi òde tẹ̀ lọ ni. òun máa ma ní láàbù kẹ́kẹ́. àkàrà òǹdó ẹ̀rẹ̀ wà ó fàn. ọ̀dà ọ̀rẹ́ wa dáadé orí táàbù kẹ́kẹ́. <laughs> ẹ ẹ tí ẹ wá fẹ́ gbà mọ́ ẹ wò bẹ́ẹ̀ ṣe fi rán kaba tó ń ṣe yín rúurú mú ẹ fẹ́ràn àti bùbá mọ́. kì í mọ ẹrù àti bùbá àmì náà má wà ń bẹ́ẹ̀ wọ́n bá pè <laughs> kí lẹ wá bá mi ń bọ̀ látò dé báyìí. Ah. mo mú nǹkan bọ̀. kí lẹ mú bọ̀ fún mi. mo mú bọ́. ẹran. èmi ò jẹ ẹran ẹran tí mo dín tó wà nù ilé mo ti jẹun jẹun títí ìgbà. wọ́n jẹ́ kí ni olóòjẹ́ ni àlẹ́ jẹ́ ni ọ̀jẹ̀ ọ̀jẹ̀ rẹ báyìí. Ah, ah bó o lè ṣe kan tó fi wú báyìí. tí tí wàá mú mi bójú òkúta nílẹ̀ lẹ́kọ̀ọ́ yìí ni láì máa dúkọ́ láì ṣe gbólóńgbóló ṣe tí èèyàn fọn ṣe kò mọ ní ọ̀la. onílà fámásì fọwọ́ kan náà ló ń dùn. àjẹ́ pé ń kawọ́ yéè ó máa pariwo àwọn ará ilé ní kó máa pariwo ariwo lẹ́kàn lẹ́kàn jẹ̀rìyọ̀ jèrè ọ. a ní ọmọ ìbọn kò ní pariwo mo ṣe ń fọ́ tẹ̀ ní ah ṣé ká dájú délẹ̀ ah? ṣé ká dájú délẹ̀ kí n kó ní school driver. Ah, ah! mi ò kí gbogbo tó ṣẹlẹ̀ àwọn aráàlú máa sọ. lẹ́kàn. sọ́sẹ̀ ń bọ̀ wá iṣẹ́ àbí aṣọ yọ̀ǹda. àbúrò ayé kó má ṣe ṣẹlẹ̀ sí wa o wàhálà ayé kó má ṣe ṣẹlẹ̀ ah! sí wa o. ọ̀nà tó ọgbà lẹ́yìn náà sọ̀rọ̀ àti three percent. kí la pè é. how many percent wa ni. fún bá a ní fún bá a lọ́rọ̀ rẹ̀ ni mo fi sí sọ ma pé tó o bá lẹ́nu ọmọbìnrin tó bá yẹ kó o ní o gbé jẹ sọ ma pé ìkùn ní di kí ìrìn gbígbé báyìí ó ti wá di báyìí lẹ́sìn olùwọ́ náà ti fojú ara rẹ̀ rí eégún tó bá ti jáde ó ti kúrò láì wò wọn máa gbọ́ kì í ṣe tá a lè dákan o á dé lè ṣe wù lè ṣe wù nta ń dẹ́ ṣe wù ṣe ẹni ṣe wù méjì lákòókò ṣe wù tọ̀dọ̀ ní ìlà àlọ́ mọ̀dọ́ ṣe wù tẹ́mi èkì ó kì í ṣe wù ṣe wù tẹ́mi èkì ni kí n máa lọ rojọ́ ilé ayé mi fún. lẹ́kàn jẹ́ n tó sọ kí n bọ́ sí bẹ́ẹ̀ mi ó kí àwọn ọmọ ilé ké ó tún ra mọ́sà fáwọn ọmọ tí ń ka a lè fún lọ́wọ́. mo sà mo sè sàlámà lẹ́kùn sàlámà lẹ́kùn. bí bẹ́ẹ̀ kọ́ tó bá jẹ́ pé tàdá àwọn bá ra wọn àwọn ọmọ òfin mi ní sí tàdá. má jẹ tán tí n bá wọnú débò tí wà náà ní sí fúnra mi tí n bá gbé gbanú wu tí mo ṣe sódùnù sódùnù sódùnù tí mo pẹ̀sẹ̀ pẹ̀sẹ̀ gbogbo nǹkan burúkú tà mí bí ọba pọ̀ látẹnu ó lè pọ̀ láti di o. olúwa ọsẹ o àṣìǹpadà wa ara búrẹ́dì fún ọ lẹ́nu ọ̀nà agodi. kí ni o ṣẹlẹ̀ sí. ọ̀ràn ló fẹ́ dáhùn tó ọ̀bọ̀ wájà gbèrè inú èèyàn nígbà wọn ló fún un sùdúnù láì sọ̀bọ̀ ọjà tètè wọlé kò já tá a mọ bá ṣe mú séjì díẹ̀ lọ́wọ́ ká tó tó lè kí wọn fọ bá wa wúni rẹ ká mọ bá ṣe wù lọ òkú òun láti ṣe o ṣé àwọn òbí rẹ gbọ́dọ̀ rí báyìí ní ìsìn kálọ̀dọ̀ ṣe wù kálọ̀dọ̀ ṣe wù nítòsí wa táwọn òbí ẹ̀ gangan wa ni wọ́n ni mo pa wọn lọ. olórí ibú ẹ̀ yẹn rẹ̀ ọlọ́mọ jòlúwò ẹ̀ sàṣe dànù bí mo ṣe ń bomi sí kí ní ìtọ́ ilẹ̀ ń ba ayé rẹ̀ jẹ́ kí n sì bá àwọn tó ń sìn yìí wọ́n ní fún yín lóúnjẹ. àríyáyọ àríyáyọ òun ẹ ẹ yóò dà fún un yóò dà fún nǹkan mà dé. kí ló ṣẹlẹ̀. wàhálà máa wà. nbo. jẹ́jẹ́ wàhálà sún èmi mọ̀mọ́ lọ jí. bó ló ṣe jẹ́. ìyàwó mi làásùn lọ́ba ṣe pariwo ló jí látojú oorun kí ló dé lọ́ba lóhùn lálàá o wípé wọ́n ń fún òun ní ẹran jẹ lójú oorun. jíjí tí ó jí báyìí ọba ẹran lẹ́nu ẹ̀ ni tèmi ọ̀yà gbé mi bó ti gbé mi nu. ìbòsí ará àdúgbò. irọ́ òfin tuntun ti dé sí i tí bọ́lágbé sọ̀rọ̀ bí èwe ni ẹ̀gbọ́n mi. sọ̀rọ̀ èwe leléyìí. sọ̀rọ̀ èwe kọ́ leléyìí. níjọ́ wo lèmi àti ẹ̀ láti jẹ ẹran gidi nínú ilé àìrówó sẹran pọ̀nmọ́ làá mọ̀ sí lábá tún ṣe pọ̀nmọ́ náà ní màálù ọmọ léèyàn kí lójú oorun mà ní aláwọ̀ ló ń béèrè àwọ̀ rẹ̀ aláwọ̀ ń tá gba sọ̀bù rẹ̀ lọ́fẹ́ gbà. ṣé ẹ tún ti mu tí ni. sọ̀rọ̀ kí ni màá ṣe ẹ̀ṣọ́ báyìí sí gbogbo ọ̀rọ̀ náà sọ̀rọ̀ tí ni. sẹ́yìn ò mọ̀ pé. ó wá mọ tó ṣẹlẹ̀ bí ó ṣe gbé kinní mi tán báyìí ikùn ẹ̀ wú tàǹdì ni ó lóyún wa lẹ́sẹ̀kẹsẹ̀ ni gbogbo tó fi lóyún òpin ṣẹ́gun márùn-ún ìbọn. àfúnjì ojú oorun ni tí ẹ rí bó mọ bíntín báyìí béèyàn bá jẹ bí kò ṣe wú ni. Ah. kò yẹ kí ẹ jẹ́ kí wọ́n jẹ́. nígbà tí irú rẹ̀ ò ṣẹlẹ̀ lọ́wọ́ mi rí ah. tẹ bá wá fọwọ́ kan ikùn báyìí ọmọ kéènì tẹ bá fọwọ́ kan báyìí ọmọ kéènì èmi ni mo sì wò pé ẹ wà o nígbà wọn ní bàbá pẹ́ láyà àjẹran tó jẹrin lọ kò sí ohun tó lù ẹ́ ó jẹ tí ò fi jẹrin ju pé njọ́ abájẹ kòkòrò mẹ́wàá tá a jòkúta mọ́ rẹ̀ sí gbogbo ẹ̀ náà ni ó gada tó gẹ̀dà ní òjì ìrìn lọ. iye fi kẹtẹkẹtẹ yìí lẹ. bí ṣe ń jẹ́ mo ní pé mo sọ pé òkúta wẹ́wẹ́ wẹ́ òkè gbé mi òkúta wẹ́wẹ́ wẹ́ òkè gbé mi ó sì gbé mi tán inú wú. Ọlọ́run tí ìbá ṣe pé ìfẹ́ bá ṣe ìfẹ́ bá ṣe ṣe jẹ́ ìbá ní kọ́lọ́ yé mi àti àmọ́ kọ́ da ẹ wá gbọ́ ní tí ń ṣe fún yín nìsí ni pé mo ní ṣé oníṣègùn nífẹ̀ẹ́ ní àbí babaláwo. mi gbọ́. ṣé oníṣègùn ní ká lọ bá ní àbí babaláwo ṣé ẹ gbọ́ràn ni. Ah, ìwọ ọmọ ilé oníṣègùn. Ah, ìtí mo mọ̀ ó lè ń gbà. lẹ́sùn pọ̀ ń tapá kó ní sọ́ọ̀mù èlì ló ti ń tojú bọ ilé ah, aláwo. ilé ayé lè èèyàn gbọ́dọ̀ sọ̀rọ̀ èèyàn kó o máa tomi lásán o gbọ́dọ̀ mọ àwọn kan. ẹ ọ̀dà kò wá sí tó burú mẹ́ báyìí ibi tó bá sá mọ̀ palẹ̀ lọ kọ́lọ́hún sátì ẹ̀ sànú mi kọ́kàn tiẹ̀ sọ fúú kínú rẹ̀ ó sì fà. ẹ ẹ ìwádìí amúra ká mọ̀ lọ. kò sẹ́yìn kankan lọ́dọ̀ ẹ ìsìnfẹ́ bó sì wà ní ìsìnbọ fẹ àní máa gbẹ ni bọba tún bí tọba tún gbọn. gbogbo gbogbo ẹnu yín náà ló ń bu tì ló ń bu tì ìfọ̀tì bẹ́ẹ̀ lẹ́ẹ̀mú tì ni. síbi fẹnu ja ẹyọ kan ni ah, kí ni máa ṣe. ẹ wo ẹ jẹ́ ń sáré lọ ìtàn bá lẹ́ wọ́n lò má gbà wálé ń wà fún yín. ṣàánú mi ṣàánú ntọ́ba lè fún kọ́kàn tiẹ̀ sófù kárẹ̀ sí ya. Ah! dákun kó fi só iṣó. tó bá ní ọ̀run ní ọ̀sẹ̀ jàjì náà ní irọ́ yóò adúrú yín lẹ tún ṣe irú tẹ́ ẹ ṣeun. alẹ́ kí ni wọ́n. ẹ̀yà gbọ́dọ̀ náà jàre. ọmọ ta gẹ̀rẹ́gẹ̀rẹ́ kí ọ ti máa gbà lẹ́nu ọlọ́run kí là máa pè yín ọ́ ta ló lè sọ ọ̀rọ̀ yìí máa wá sọ̀rọ̀. sí kápá yín jagun ọ̀sán ni ẹnu èsì lára yín ni. ọwọ́ tó mi bí mọ́tò tó bàjẹ́ bí ìwọ wẹ́ni tó fẹ́ ọ̀ ń fà mí. ẹnu èsì lára fọ́kẹ́mù kí lẹ tún wá ń di ọlọ́tí kí ni wọ́n ń disgrace yín láàrin kinní kan àyìn ẹ̀yìn tára ìyàwó yín ọ̀yà ọtí ń lọ lẹ́nu yín èmi tí ara ìyàwó ẹ̀gbọ́n mi gan ọ̀yá gan wọn ò lè jẹun ò lè mu mò ń sá káàkiri ẹ̀yin náà wo bí mo ṣe kù. wá lọ jẹun lọ jẹun péyàn ọba kán lóun torí tèmi gbàwẹ̀ kọ́ lọ jáwẹ̀ rẹ̀ o kí lọ jẹun sí ah. àyè yẹn sì kì ọ jẹun sí káàrẹ̀ di méjì. ẹ káàrẹ̀ gbẹ̀mí náà ṣe ń tọ́ fún hmm. mo ṣe wà ń sìn fún pàrọ̀nù rẹ ni ah. pípẹ́ tí ṣe ń kọ̀ ọ̀kọ̀ tẹ́mi lọ́rùn bí ṣe máa wòrán ìgbà tí inú ń gbòòrò gbogbo ẹ̀pọ̀ ni mo gbé jẹun wádùn ọ̀rẹ́ mi kí n fi kíní ní ìṣèmújú méjìlá. kẹtùn fọtí pàrọ̀nù rẹ gbogbo ẹnu ò mọ ọrùn fọtí ojoojúmọ́ àtàárọ̀ àtọ̀sán ẹ wò ẹ jẹ́ ń sọ fún yín tó ṣẹlẹ̀ báyìí ní ìsìn ni pé bàbá ti ṣàlàyé àtúnṣe sọ̀rọ̀ ìyàwó yín fún mi o. o ti débẹ̀. bẹ́ẹ̀ni. Ah, nǹkan kò ní í ṣe o. àmín sẹ́ẹ̀rí gbàgbé babaláwo gbé ifá rẹ̀ tó gbé e jẹ́lẹ̀ mm-hmm. ó ní tó nílùú gbèdì ah, ẹ gbèdì ah. kí ni ìtumọ̀ ìdí gbígbé ó ní tó wà ń bẹ ní pé o àwọn àgbà òun ló wà nídìí ọ̀rọ̀ ìyàwó ẹ̀gbọ́n mi o. àgbà bẹ́ẹ̀ ni ṣe mọ̀ wọ́n ni. Ah, ó gbèlè gbọ́ ọ pariwo mi nísìnyí. ẹ wà ń bí ẹ kí ló ti ń pa yín ni ẹ jẹ kí là ń sọ kí lẹ ń sọ. ọtí ò pa mi mo mọ tí mò ń ṣe. ẹ mọ tẹ́ ẹ ń ṣe mo bá yín sọ̀pọ̀ àwọn àgbà ẹ wá ń lọ. kò sí ìtọ́sẹ̀ yìnyín mi ń bẹ́ẹ̀ gbogbo àwọn àgbà pátápátá mọ̀mọ́ wọn àjọ ń gbélé ni ìyá abilékí nìkan lọ́dọ̀ àgbà jù náà lé wọn òun àti ìyàwó mi sì ní gbólóhùn aṣọ lórí àpọ̀n mi àpọ̀n mi lọ́wọ́ lọ rè mú ìyàwó mi sọ́wọ́ ó mú sọ́wọ́ èmi gan ẹ̀jẹ̀ tí ẹ̀gán yóò gbè inú tí ń ká ìyàwó mi màá fi màá fi orí kíkan màá fi sí wọn. ẹ̀yin ló ẹkẹ ẹja àbúrò ẹ̀yin ló ẹkẹ ẹja àbúrò mi ah. kémi ó jẹgbọn yín torí bí ẹ ṣe ń sọ̀rọ̀ yìí làákà ọlọtí lẹ ń sọ fún mi làákàyọ̀ lọtí bẹ́ẹ̀ni ọtí lèmi fi rọ̀nù ẹ̀ báyìí bẹ́ẹ̀ ọtí lè fi ṣe ọtí ni a ah, mo rí gbogbo ara yín àti gbogbo ẹ̀jẹ̀ yín mo fọtí rọ̀nù ẹ̀ yes ẹ̀ wàá mọ̀ pé mi fọtí rọ̀nù ẹ̀ sori ngbà tẹ́ mi bá débẹ̀ hmm. tí mo wá mu yàbílíkì hmm. tí mo sàpà ọgbà. ẹ dákẹ́ ẹnu yín jọ yàbílíkì ẹ̀kọ́ yàbọ̀ ń fìtà ni ṣé ẹ̀gbọ́n tán bá láwọn àgbà ló ń dá yẹn láàmú ni ẹ wá ní yàbílíkì ṣé àwọn àgbò fojú hàn yín ni. àwọn wá ní gbà. àwọn àjẹ́ àjẹ́ e, bẹ́ẹ̀ ni ají ẹ̀ àjẹ́ yes bẹ́ẹ̀ tí ẹ kàwé ẹ gbà yàn. àjẹ́ ẹ kí wàá ní wọn là á sì báyìí. bàbá sọ pé ẹbọ láàgbè ọkàkà ẹbọ tí kagún láyà lẹ́ẹ̀gbẹ́ lọ sórí ìta mẹ́ta ẹ̀yin lẹ́sì gbé fúnra yín. bẹ́ẹ̀ ni. ẹbọ tí ó máa máa tún ba igun lẹ́rù. bẹ́ẹ̀ ni lèmi máa gbé. nù gbá ńlá. sẹ́ẹ̀ lápá tẹ́ ìgbé ni. irú àdánwò lélẹ́ ọlọ́mọ sánú lẹ́sùn pé mo ní kọ́ jẹran lárú wàhálà èdè báyìí. bẹ́ẹ̀ni ṣé ẹ làpátá ìgbẹ́bọ ni àbẹ́sẹ̀ tẹ́ fi rìn. ọ̀rọ̀ apá kọ́ ni mò ń sọ. kí wàá ló ń bá yín lẹ́rù. Ah! ṣé àṣẹ gbogbo téèyàn bá ṣe kò gbé nígbà ní sukù tá a máa lọ sukù bí a máa báyìí a jẹ a kò owó rí ẹ̀ ó ń bàjẹ́ ọmọ ara ọmọ èmi nìkan mọ kàwé nu yín. ṣé wèrè sí tọ́sí ọ̀la ni. àṣùkí ah, là ń sọ kí ni. nǹkan sọ ni ọmọ bá ẹ̀gbọ́n rẹ sọ̀rọ̀ bẹ́ẹ̀ o tó orí di ọtí kan. mọ bínú mọ bínú mọ bínú pẹ̀lẹ́ olóògbé. wọn ṣe bá yín àgbà ó. owó kí ni mi ò lówó kankan. Lagos. Ó ti délé ń sìn. Ìgbà ló tún wá tàtà máa rẹ̀ báyìí sí. Ọwọ́ ẹ̀ ló wà o. Oh. Okay, next tomorrow nǹkan ọ̀túnla. No problem. You are available. Yeah. That's why I love you. Mm All right, dear. Thank you. Okay. See you. Bye. I love you. I love you more. Okay. All right. Then. Why would you anybody? I know now. Mm mo ti gbọ́ o. I love you. I love you too. Mm. Bye bye. Bye, fọgbọ́n kan sí i tó mọ́gbọ́n dání pẹ̀lú tẹkíníkà tó kọjá bẹ́ẹ̀ lọ́jọ́kọjọ́ nígbàkúgbà ẹgbà bí mo ṣe wí Fọlájùmí music and films international a division of ọba one vengo international limited ló gbé wọn jáde. <laughs> bẹ́ẹ̀ni ó dẹlẹyọ ẹyọ Fọlájùmí music and films international tọfíìsì wa wà ní Ami Arena shopping complex Bọ́ládé Òṣòdì Lagos a division of ọba one vengo international limited ó dé oyọ bí ọjọ́ lálẹ́ bí òṣùmàrè pẹ̀lú àkọ́tún àkọ́tún rẹ́kọ̀dù olórin tó gbá yagiyagi àtàwọn sinimá tó halẹ̀ tó milẹ̀ títì tó dúró gbangba gidi àtìgbà gbogbo ìgbà kámẹ́rà àti gbogbo tẹ́kíníkà ló wà lọ́dọ̀ wa anẹ́rinṣẹ́ olórin musical instrument ta fi ń rẹ́yìn ẹ máa gbọ́ bí ó ṣe máa dún kẹ̀rìírí kẹ̀rìírí ó ń búra gbada búyọ tó búra gbada gbà lóde àríyá ẹ̀yẹn pé tẹlifóònù nọ́mbà yìí zero eight zero two one five eight one eight one three tàbí kẹ́ ẹ bá wa sọ̀rọ̀ lórí whatsapp nọ́mbà yìí zero eight zero seven two eight seven eight zero one eight Fi rẹ́kọ̀dù àbí sinimá kan bá jáde ẹ wo páálí jákẹ́tì ẹ̀ dáadáa tó bá ti jẹ́ tiléeṣẹ́ fọlájùmí music and films international ẹ má dá òtí ẹ̀ bíbẹ̀ kò confam ni ẹ gbà bẹ́ẹ̀. tó sùn kò sí nǹkan kan lórí ti báwọn lóru gànjọ báwo ló ṣe máa ní kò sí nǹkan kan wọn ò dẹ̀ sùn. ọkọ mi ò ti fẹ́ pa mí. mo fẹ́ pa ibi tí báwọn. láìkí wọ́n ló jẹ́ kí n rọrùn sùn tí mo bá rìn sọ́tún wọ́n máa ní kúnlé ló fẹ́lẹ̀ tí mo bá rìn sósì wọ́n máa ní kúnlé ló fẹ́lẹ̀ kí ló dé ṣe mò dá tó lọ́mọbìnrin ni àbí mò ń lọ́rùn. o ò ṣe fúrẹ́ lọ́kàn balẹ̀ náà.

kí ló fa ìgbà tí ò sí nǹkan èmi àti ẹjọ ìgbà tí mi ò tí ì fẹ́ ọlọ́run ti bless me in my own little way ìgbà tí mo dẹ̀ fẹ́ ọlọ́run náà dẹ̀ tún bless me in my own little way wo jẹ́ kí n sọ kíní kan fún ẹ ẹni téèyàn bá ń báná jà ó nìyàn máa ń wò èèyàn kí ń wáriwo ọjà rárá báwo ni wọ́n ṣe máa sọ fún ẹ pé mò ń fẹ́ lágbájá ìwọ náà dẹ̀ believe pé mò ń fẹ́ wọn ṣó fẹ́ fúré lọ́kàn balẹ̀ ni kò sí nǹkan tí mo you are my love you and kò dẹ̀ sí nǹkan tó lè change gbogbo yẹn mi ò lè fẹ́ anybody now just believe me. 100% sure. Eh? Me, they now. You know I love you. I love you too, baby. I love you, baby. Okay? You just put your mind at rest, okay? Yeah, yes. You can sleep. You sure before combine? Before combine, okay? Let's sleep, sure. Just put your mind at rest, okay? <sighs> Thank you. tí mo ní kọ́ fún drinks yẹn náà. Ah, why is it taking them that so long? Eh? Ibrahim! Ibrahim! Eh, well, well, well. ẹ wá ẹ wá mi ra drinks fún lady yìí. Baby. Mo ti mí ìṣẹ́ gan-an Ọlọ́run. Ẹ́ eh? o tí tí n bá tiẹ̀ pé o sọ pé o fẹ́ béèrè mi rárá. Lọ́ọ̀bù yẹn dà. Kọ́ndíṣọ̀n tí àti ẹlẹ́sẹ̀ sòṣòṣò gbọ̀kọ̀gbọ̀kọ̀. Tósìn. jọjọjọjọ jẹ́ kí n sọ̀rọ̀. take it easy now. ẹgbẹ́ ni yín sọ ti yín aláìníṣẹ́ ẹlẹ́sẹ̀ tí ń rí méjì orí ọ̀bẹ tó jiná tó wá jókòó tì á bì ó lè ta ló ń bẹ̀ sọ̀rọ̀ tó ń wọlé ìyàrá yẹn bẹ̀ sọ̀rọ̀ òun fi mí wòran ó sì máa gbé gbàdú fún ojú ẹ. aṣẹ́wó èkó ìwọ ló fẹ́ gba ọkọ mọ́ mi lọ́wọ́ tí ò tiẹ̀ rí rẹ kó wò mí ni láì kí ló ní tí mi ò ní tó fi jẹ́ kọ́kọ́ gbójú sókè tẹ́lẹ̀ sọ màá dọ́ etí ẹ. Tósìn. ó ṣí ni. Tósìn. ṣé olúwa ibẹ̀ mo á fún ẹ last one lẹ́nu lọ́jọ́ tí bá tún rí ẹ pẹ̀lú ọkọ mi ilẹ̀ máa la lọ́dọ̀ máa gbẹ ó yá ga ga sókè rẹ fẹ́. Tósìn. ayú màá lálọ́ bẹ̀ sọ̀rọ̀ àwọn yàrá yẹn bẹ̀ sọ̀rọ̀. lọ sókè kẹ̀yìn sí i ẹni tó wọ̀ táyà àti àti ẹ̀ ẹ má wọrí. shut up àti èwo àti èwo ó ṣí èrè tí ẹ máa lọ kò báàgì lọ lé tọ́sìn ó yá tọ́sìn kí ni bí gbogbo eléyìí náà àti tani tọ́sìn what is your problem now kí ni kí ni ò ní jẹ́ problem mi sọ yìí sílẹ̀ ti fẹ́ fọ́n bọ̀ ẹ̀ ní bàbá ayé mi jẹ́ kí ló ṣẹlẹ̀ sórí wọ́n tiẹ̀ ẹbí lè wọlé tí wọn ń jẹun ẹ níṣẹ́ kò níṣẹ́ kò lábọ̀ kò níyàwó kò lálẹ́ ẹ lè dá sọ̀rọ̀ tó wà lẹ́yìn ẹgbẹ́ nu sọhùn. ọtọsìn this is becoming unbearable. ìwà títa ni. you can't be insulting my customer like this. lórí kí ni. àlè lélẹ́yìí kí ló ní tí mi ò ní. Tosin. ó yẹ lè tún lẹ́nu fún mi. ìwọ àti Tani we are going together ah. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ super glue náà tó fi lèmi àti ẹ látọ̀run o ò lọ síbi kankan. òkú èwo ẹ sùn lọ́jọ́ nǹkan tó jẹ́ kẹ́ ẹ rí ṣe náà nìyẹn. a máa fẹsẹ̀ gbálẹ̀ ẹ máa wá lèmi wá jẹun ẹ máa mọ mi ẹ máa jẹ gbogbo nǹkan mi. it now. Ìfẹ́ mi jọ, ẹ jọ owó ni mo ti ń bẹ̀ látàárọ̀ náà. Ẹ dáríjì mí. Ẹ tútù. Ṣé torí nǹkan tí mo ṣe yẹn náà ni má bínú má bínú má bínú sí mi? Ìfẹ́ ló mú mi. Ìfẹ́ ló mú àbí? Ìfẹ́ ló mú ẹ ló fi bínú tó tó báyẹn tí mo dẹ̀ ń tẹ̀ láti kọ́ṣọ́ mi. Tó o bá ò, o dẹ̀ bí ìbínú mi, o dẹ̀ bí mi, o dẹ̀ work out on me so ó lè máa dójú tì mí kó máa fàmí láṣọ ya níta ara dénú lẹ́sìn òun sọ fún ọṣẹ yìí fẹ́ dàbò mi lára bí it is not possible. I'm sorry. Seriously, I'm deeply sorry. Sorry for yourself. Kò ní repeat ara ẹ̀ mọ́. Kò tí ẹ lè ṣẹlẹ̀, kò ní ever repeat ara ẹ̀ mọ́, kò ní ever repeat ara ẹ̀ mọ́. Ṣé mo pé téèyàn bá nífẹ̀ẹ́ ló máa ń jowú ìjọ náà? Onífẹ́ mi. Onífẹ́ mi. Lọ ń bínú tó tó bá tí mo dẹ̀ ń sọ fún ẹ pé stop stop tó o dẹ̀ dá mi lóhùn. Ṣé mo sọ fún ẹ pé mo ń fẹ́ ọmọ yẹn ni? so ṣé mo sọ fún ẹ pé mò ń fẹ́ ni. close market ni mo bá yín láì. so so so tí ọkùnrin àtobìnrin tó bá ti close ìyẹn mi pé wọ́n fẹ́ra wọn nìyẹn àbí so ok ọkùnrin àtobìnrin jọ wà papọ̀ ń sìn wọ́n ń fẹ́ra wọn nìyẹn ṣé o bí mi àti ẹ lórí ara wa ni what are you saying now. so wá tiẹ̀ sọ fún mi pé tó bá bí ọkùnrin àtobìnrin sáwọ́ ànulẹ̀ tóbìnrin yẹn dẹ̀ wà ní hòhò tọ́jọ́ dúró tọkùnrin yóò dẹ̀ sí ní hòhò wàá sọ pé wọ́n bára wọn sùn nìyẹn àbí wàá sọ pé wọ́n bára wọn sùn nìyẹn. ọkọ mi má ti fi ṣe ọgbọ̀n náà kò kì í má bí ó fẹ́ dọ́kítọ̀ ó fẹ́ dọ́kítọ̀ kó kúrò bí abóyè kọ́kọ́ ní dọ́kítọ̀ máa ń fojú rí ni. ṣé torí ẹ̀ ló ṣe wá wọnú ní mo lè kí ẹ wò ọ̀sùn náà fún mi ṣé ẹni tí òògùn amílò ní máa béèrè pé kí ló fẹ́ jẹ. náà mo ti ti jẹun mo ti jẹun mo ti jẹun ọ̀tá ló fún ẹ lóúnjẹ. wọ́n bá mi kí ẹ̀ oúnjẹ. obìnrin ló tún gbóúnjẹ fún ẹ àbí. o tún ti fẹ́ bẹ̀rẹ̀ o tún ti fẹ́ bẹ̀rẹ̀ àbí o tún ti fẹ́ bẹ̀rẹ̀ obìnrin ló tún gbóúnjẹ fún mi. ó ṣe pé màmí ìwádìí ẹ̀ yọ ojú ti gbọ́. ó dàrọ̀ kí ló ṣẹlẹ̀ no ibi ò lè kó lè gbà wá ibi ò lè bẹ́ẹ̀ ni ibi ò lè gbà wá ah. sorry. bẹ́ẹ̀ gbà tí johnson látọjọ́ yìí. ìgbà yẹn nìyẹn ó ti kéré sí ó ti kéré sí ó ti kéré sí ó ti kéré sí wọ́n ní mo ti gbọ́ bẹ́ẹ̀dì ti pé for tonight let me just sleep alone for tonight. okay let me go to that side. no bí mo ti fẹ́ sùn yìí mo fẹ́ sùn báyìí. láì ṣe ìjà tó máa dáàbò orí bẹ́ẹ̀dì. kí n wọ ó kúrò ní dábì kí n kele wo orí bẹ́ẹ̀dì kò sí nǹkan tó kàn ẹ́ for tonight. i can't sleep alone no more cannot oh, sleep ẹjọ́ but o lè disgrace mi kí n dẹ̀ máa caution ẹ kó má dáhùn. okay. ok ok i'm apologize ṣé kí n lọ bá lédè yẹn kí n rẹ jọ Emi, pa mí jọ jọ. ẹ̀yin ọ̀rẹ́ mi èmi o èmi ní tèmi mi ì sọ tẹ́lómi o tí tó bá jẹ́ mi ni mo wà pẹ̀lú tí ọkùnrin yẹn tí ìyàwó ìyàwó Kúnlé tó ń ṣe bó ṣe ń ṣe yẹn. I swear to Almighty God máa fẹ́. máa wá wo nǹkan tí ẹni náà máa ṣe. Ah, àwọn mi dé ọ̀rọ̀ orí bó ṣe sọ yẹn o. ìyàwó bọ̀dà Kúnlé ló mọ ìyá táwọn jẹ bífọ̀ kan tó débi tán dé yẹn so pé bọ̀dà Kúnlé ìyàwó ẹ̀ ń ṣe bákan ń ṣe bákan yẹn ìwọ fúnra rẹ̀ ṣo lè gbarú ẹ̀ èmi ò lè gbarú ẹ̀ mi lè fọkọ mi lẹ̀ fún anybody bọ̀ nǹkan tó kàn ń ṣe tó ń dùn èmi ni pé bó ṣe ń rí wa tó ń give attitude bákanbákan yẹn ni èmi ò fẹ́ so ẹ jẹ́ ká gbàgbé bó ṣe ń lọ. everybody ló mọ̀ pé kò ń ṣe mi mọ̀ lọ́ba kúnlé fún rẹ̀ mo wù ló wá bá mi ẹ wò ó tó bá kọ̀ lógì á fọ lẹ́kọ̀ọ́ ni. ìmọ̀dá kúnlé ẹ ká sàn ẹ ká sàn ọmọ tọ́lá ni mi jọ máa bí jọ mo kàn fẹ́ kó forgive me and it will never happen again, Joe. I am very, very sorry, Joe. Big my Um, don't say a lot, sí Kúnlé. Sórí gbogbo ohun tó ṣẹlẹ̀ yẹn, ó wá bẹ́ẹ̀ ni. Jọ̀ọ́ má bínú. Ẹ̀yin ọ̀rẹ́ ìjọba mi bẹ̀ kó má bínú sorry. mi. Má bínú. Mo ti I love you too. ta ló fẹ́ fọwọ́ kàn níwò oníranú ọkùnrin burúkú yìí mi mọ̀ pé báyìí ẹ̀ ṣe rí leléyìí jọ kí ló ń wá ná kí nìkan tó wá tó fi lọ́ọ́ bẹ lédì yẹn so èmi àtẹ́jọ́ fa nǹkan lórí èèyàn o tún ní gọ́ọ̀sì láì dọ́bá láti lọ́ọ́ máa bẹ̀ ẹ́ kí ló fẹ́ gọgọgọ kan sọ fún mi ìwọ ọmọkùnrin yìí tó bá yẹ kí bí ó ṣe pé ojú kòkòrò báyìí fún ẹ ókè ṣé nǹkan tó wà nílé kò tí tó ẹ jẹ tán wo wájú kó owó ẹ̀yìn aláfiṣe aláfiṣe ní ẹ ọkùnrin burúkú. jọjọjọ ta ló sọ fún ẹ yìí pé mo lọ bẹ̀ máa bèrè gógùn ẹ̀ wo. ní òta ló sọ fún ẹ pé mo lọ bẹ̀ ẹ́. bẹ̀rí ẹ̀ wo ọkùnrin jágbajàgba oníranù ẹlẹ́sẹ̀ òsì méjì. so tí mi ò bá tiẹ̀ wàá rí nǹkan kan ṣe mọ́ omi ìpè máa lọ bẹ wú. ṣé o kò mọ bẹ ṣeré ni o kò mọ bẹ ṣeré àbí. wàá bí báyìí ló ń lọ ibi náà kò ń lọ gan-an sọ ah. pé máa sílẹ̀ fún mi kókó kókó kó lè máa jẹ gbèmí àti ẹgbẹ́ pọ̀ ni sọ́ọ́rì wò ó kúkú fẹ́ẹ̀ kọ́ pa mí ah. pa mí lẹ́yìn tó bá ná mi ọmọ àlè ni ẹ́ yes. fi aṣọ mi sí. bastard. anyway mi ò ní time rẹ. ìwà àti tani níbo ló ń lọ ṣé o pé mò ń bẹ ṣeré ni mi ò bẹ ṣeré rárá. ọmọbìnrin ah! ṣé òun wá wàhálà ṣá. Oh. owó èṣù o. èṣù wo. owó èṣù ọmọbìnrin owó èṣù o. èṣù wo. owó èṣù ọmọbìnrin o. èṣù wo. yẹ́ẹ̀ yẹ́ẹ̀ kúlẹ̀ yẹ́ẹ̀ yẹ́ẹ̀ yẹ́ẹ̀ yẹ́ẹ̀ ọ̀rẹ́ mi ò. sọ fún ẹ pé òun èṣù yẹ yẹ yẹ. o fún ìwé sùn o fún ìwé sùn ọmọ ọmọ òṣìṣẹ́ wo ni bẹ́ẹ̀ o father I'm even tired of this house. ẹ tó bá ti jẹ́ to ní títòsí lòun fẹ́ nù gbà gbé kú. tó sìn òun náà ni gbogbo gbá tó pa ara èmi ò wá mọ ọkọ tó ṣẹlẹ̀ tó jẹ́ gbogbo yín pátá àtùpọ̀ ńlá yín ṣe lè ń gbé fọkọ yín ọlọ́run mà ní jẹ́ kẹ́ kábàámọ̀ pẹ̀lú àtùpọ̀ ọ̀la tẹ́ ń gbé fọ̀wọ́n ọkọ yín yìí mímì mọ reason tí gbogbo yín ṣe wá joyè agbọ́kọlérè pàǹtẹ̀tẹ̀ bí wọn náà ṣe fẹ́ nìyẹn bó ṣe fẹ́ nìyẹn ẹ kò burú ẹ̀já gbélé lọ́wọ́ kejì láti sìn lọ ọkọ ẹ ti rí ṣe àṣẹ ó ti rí ná àṣẹ ó ti rí lò àṣẹ bó ṣe máa rí fún àṣẹ o. Jesus Christ Jésù Jésù Jésù Jésù Jésù kí ló ṣẹlẹ̀ Jésù ah. díẹ̀ eh? kí ló ṣẹlẹ̀. Oh wow I had a terrible nightmare. Mm. Yeah mo ní à ah, mo lálàá tó bá mi lẹ́rù ni mo lálàá wípé mo wà láàrin àwọn àgbà wọ́n wá péjọ wọ́n péjọ dé wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣàdúrà wọ́n ní ẹ̀ máa lákòjọ ire mi àtómi lọ́wọ́ màá ṣe gbá màá dirú màá dìgbà màá ṣe kíní kọ̀ọ̀kan kó tó wá fọ́nì sí mi ni pé mo wá rí obìnrin kan mi rí lè rí fèsì obìnrin yẹn dáadáa òun nìkan wá dá ẹbí ẹni pé ó ń sunkún ó wá ń dìrẹ̀ bí ó ṣàn bẹ̀bẹ̀ pé Adékúnlé gbọ́dọ̀ make ẹ ni Adékúnlé ó gbọ́dọ̀ yọyọ ni the funniest thing ni pé gbogbo sọ pé àṣegun bọ̀ ẹ̀rù wá bá mi ṣe sọ̀rọ̀ yẹn mo kàn tájí ni. tí wọ́n ṣe sọ wípé àṣegun yẹn bẹ́ẹ̀ lọ́rùn dẹ̀ máa ṣe àfihàn sí. Ah, ayé mojú oh, bá o ayé ẹ má tẹsẹ̀ àgbẹ̀rẹ̀ o ayé ẹ má má ṣe o ayé mojú bá o ẹni ayé ń bẹ lẹ́yìn fún wọn wọn kì í dọ́jà kọ́ńtà o máa jẹ́ kó rí. backbone. ẹ kó rìn ọlọ́run jẹ́ àrí oorun mi sàṣọpẹ́ gbogbo tí mò ń fi fóònù dá mi láàmú sí lórí ọ̀rẹ́ mi ọlálẹ́kan yìí ó ní ìyàwó rẹ̀ ọ̀gbádùn ẹni tẹ́ ẹ bá ti dé ẹ bá wa mójútó ẹgbẹ́ kan ṣàlàyé báwọn náà sátúnṣe mọ tásíkò àlàyé wájú àfáàní bá mi ọlọmọ mà jẹ́ ṣiṣẹ́ yìí kàn mọ ṣe mí ìyàwó mi wọ́n fi kọ́ lọ́rùn báyìí níyà rẹ̀ ọ̀fẹ́ ń fẹ́ tí nǹkan bá lọ ṣe mọ̀ lọ́wọ́ mo dáràn mo dáràn làlúrí inú kọ́lọ̀ ń mi ṣe rí asùn ni jíjí tí ó jí báyìí ló bá bá ẹran lẹ́nu rẹ̀ òun tiẹ̀ ṣe họ́ wọ́n fẹ́ pọ̀ ń bá ní à ah, kínú àwa gan tó yẹ pààrọ̀ owó ṣe ẹran òkú èkó la ṣe é wa provide mẹ́mọ̀ fún ọ látọjú ọ̀run mọ́nà lélẹ́yìí ó yá jẹ oúnjẹ alẹ́ olúwa ni. ẹni ó gbé mi. bó ṣe lọ mi nú ẹ̀sà tó lọ mi tán báyìí inú ga ni iná ni mo rú kí báyìí máa pèsè mi fọwọ́ ara mi dáràn báyìí. arábìnrin ọ̀hún wá dá. bàbá ilé ló wà ikọ̀ ọ̀hún ló kúrò báyìí ni ikọ̀ ó ti dúró ní oṣù mẹ́fà lọ. ẹ lọ gbé wá tẹ bá gbé débì pẹ̀lú àṣẹ ọlọ́run ọba yóò gbádùn.

awusubila awusubila pẹ̀lẹ́ ìyá wa o. ẹ rọra àfa. mo máa rí yín. ó yẹ kẹ́ rí mi àfa kí ló dé tẹ́ fẹ́ máa fọwọ́ pa ìdá wa lójú. iṣẹ́ tó gbé wáyé ẹ gbọ́dọ̀ dáwọ́ lé. ẹ dákun ẹ jẹ́ ń dáwọ́ lé ó ti wá ṣáàjì mi mo mọ̀. pé alágbára ni ẹnìkan kò sì gbọdọ fojú di yín ṣùgbọ́n tó gbé wá gbé fún mi yìí ẹ dákun ẹ ṣàforíjì yìí n gbọdọ kọ ka yín kéré yìí sì gbọdọ kó yẹn yín kì í má fi wébò ti tèmi ni wípé iṣẹ́ yẹn ẹ máa dáwọ́ lé. ẹ dákun ẹ wàá dáríjì torí kó ti wá sáàdì mi àmì ọ̀jẹ́ fojú di mo mọ̀ yín mo mọ̀ yín <laughs> dáadáa ẹ̀yìn tó fojú di yín àmọ́ ẹ bá ń foríjì ẹ dákun. kò burú mo ti gbọ́ nǹkan tẹ́ ẹ sọ. ẹ ṣe. mi ò tí ì gbà ah. ẹ jẹ́ kí n ṣe. ẹ dákun ẹ gbà yín. Ah, àfa ẹ jẹ́ kí n ṣe ìwà rẹ̀ náà. Allahu Akbar Allahu Akbar wọ́n ṣe bá yín àgbà ó. mo ṣe bá yín àgbà ó. ẹ̀yin àgbà nírun lábẹ́ wọn mo ṣe bá ó. mo ṣe bá yín àgbà ọjà yìí ó. ẹ̀yin lànà jàdálẹ̀ láyé ẹni o. ẹ̀jẹ̀ ojú wa ṣe o ká má má ṣẹ̀yìn o. From Venerable of Eniola Obanijesu, aka Oba One, the producer of Alarijo, an epic movie, Ogundawori. Wọ́n yọ ilé yẹ àjẹ́kẹ́. Báwo lẹ̀ pa aago nìkan ṣẹ̀kẹ̀rẹ̀ gan ni kò pè dání? Dúró lọ sí nǹkan mi bẹ fún wọn mọ̀. lórí ilé ẹ̀yin náà lè ní láìsí láti sọ̀rọ̀. <coughs> tó kọrin ẹ̀yin tẹ́ ẹ sọ̀tàn nù tẹ́ ẹ sayé nù tẹ́ wájú nù tẹ́ ẹ wájú nù ti wá Present a multi-million naira film project. That picture, àwòrán, life is full of hypocrisy, heaviness and jealousy. Kàdìjú ṣẹ̀bẹ̀ níkú, kàmìlú fẹ̀nùdẹ́nu, ọ̀pọ̀ aláǹgbàdà kùdélẹ̀, àkókò méjì tinúrun. Ìmúníkà tí ò jà gbóòórùn àṣebí, ẹni bá fojú àná òkú dẹ̀ ti, ó di dandan kẹbọ̀rọ̀ abọ̀ láṣọ. Ìbọn! ọ̀rọ̀ tí bá ń gbòògùn ìbànújẹ́ alágbẹ̀dẹ ni. iná ta dáfẹ́ yẹgún ẹyẹ mi làfi ń sunjẹ ó yá padà síbi tó ń bọ̀. ọkọjá ọkọjá mo rí nǹkan yìí ká o ikú máa ń bẹ lóde ìpàgọ́ yìí ká o. Àwòrán. The battle line has just been drawn. Extinction is the rule and survival is exception. Gun for gun, blood for blood, eye for eye. The picture, our Àwòrán, full of actions, conspiracy, betrayal, hypocrites, and lots more. Written and produced by Eniola Obanijisun Oba One and directed by Mohammed Lawal. Kànpó starring Ibrahim Chata àgbàlànìyàn Jídé Kòsọ́kọ́ Jọkẹ́ Múyìwá Ẹ̀yàn Lọ́bàní Jésù Bọ́lájí Àmúsàn Mr Latin Dígbòlújà Rúkàyé Àdìláwà Ìyá Ìbàdàn introducing Máyọ̀wá Abimbola and host of others marketed and distributed by Giant Marketer Fọlájú Music and Films International EU sixteen and nineteen Movie City Army Arena Shopping Complex Bọ́ládé Oshodi Lagos telephone zero eight zero two one five eight one eight one three WhatsApp zero eight zero seven two eight zero.

Ah, àlejò ńlá kan tẹ̀lé yín wá. ẹ ẹ ẹyin sùràfà ṣé yàtọ̀ sáwà mẹ́tẹ̀ẹ̀ta yìí ah. ẹnìkan tẹ̀lé wa. ẹ ẹ sà ah. àlejò ẹ má bó ṣe máa tẹ́wọ́ pẹ́ nù kódà ni mo ṣàlàyé ìròyìn ọ̀dọ́ yín fún dé. mo ṣàlàyé fún pẹ̀lú bẹ́ẹ̀ ṣe òye fún wa pé ká má jẹ́ nìkan kan mọ̀ kódà kò sọ fáwọn alábàgbé rẹ̀ máa rú wá tèmi lọ mú tá a gbé wọn ẹ̀yìn kùlé ló fi rìfáàsì wọ àwa gbé wa bọ la fi gbé wa bí. ojú má kọlu lugi ni àmọ́ ẹ wo yàrá ọ̀kan yìí yàrá ọ̀kan yìí ẹ máa mú lọ bẹ̀ ń bọ̀ wá bá yín nísìn. a fẹ́ ṣàánú mi. ègbó ò ní ṣe sọ́ọ̀rì sọ̀rọ̀ yìí torí náà bá ti lè ní sọ́ọ̀rì ọ̀tán nù ní ìmẹ́ni tó ń fa owó mi ti ń tẹ̀lé mi káàkiri ẹ̀tẹ̀kùn ìṣàánú mi wọ́n fọwọ́n ìkọ́ mi lọ́rùn ni ìyàwó mi àmọ́ fi kọ́ mi lọ́rùn ìyá rẹ níbo ní bàdé. wọn ò sọ pé kò ní sori san wọn ní wọn àdìmẹ́tì rẹ. ẹ kágbé lọ́wọ́ mi. ayọ̀ ló ṣe ayọ̀ farabalẹ̀ pé wọn náà máa kára lẹ̀ èmi ò fẹ́ gbogbo báyìí nísìn máa kára lẹ̀. má ti tì lọ́pọ̀npọ̀n ìwọ gbàrà yìí. wọ́n á ṣe fún mi. wọ́n á ti fọ́. àbẹ́ ìyá wa ẹ kúrò rìn. àwa nìyẹn. ẹ máa ṣe mi. ẹ kú dìde ẹ dákun ẹsẹ̀ wo ló mọ̀ ẹsẹ̀ yìí gan tọrọ yìí bá fi rí báyìí lójú níwájú yín. àfà ẹ fẹ́ tó ṣẹ́ wá. backbone backbone òjijì ò ṣe é sá fún òun mẹ́rin ẹ̀ ìyá ẹ̀ ló máa ń wọ́n dé o ẹni ayé bá ń fẹ́ o mo ṣe fi ṣeré káyé má ṣe bá ń wájà mi o. backbone backbone òjijì ò ṣe ń sá fún ha. oorun ìyá ẹ ló máa ń mọdí o ẹni ayé bá ń fẹ́ o mo ṣe fi ṣeré káyé má ṣe bá ń wájà mi o. lomode bí àgbà gbégbá yekwe. lọ́mọdé ìsẹ̀yìn òfin gbáyé pẹ́ ìkùnì fagbárí ṣẹlẹ̀ kẹlẹbẹ nífọ̀nà fún ṣòdo kò lọ́wọ́ kò lẹ́sẹ̀ òun ó lẹ́mọ̀ kiri tìmọ̀tìmọ̀ ó.